Exercise 1A, columns 1 and 2. Ada. Ada anyị. Ẹ̀kọ́. Ẹ̀kọ́ yín. Ìwé. Ìwé yín. Ọ̀rẹ́. Ọ̀rẹ́ yín. ilé ilé yín ahéré ahéré yín kọfí kọfí yín ọkọ ọkọ yín. Exercise 1A, columns 1 and 3. Ada. Adawa. Ẹ̀kọ́. Ẹ̀kọ́ one. Ìwé. Ìwé one. Ọ̀rẹ́. ọ̀rẹ́ wọn ilé ilé wọn ahéré ahéré wọn kọfí kọfí wọn ọkọ. ọkọ wọn Exercise 1B, columns 1 and 2. Ọkọ. Ọkọ yín. Ọmọ. Ọmọ yín. Ọ̀bẹ. Ọ̀bẹ yín. ìbọn ìbọn yín. Part B, columns one and three. ọkọ ọkọ wọn ọmọ ọmọ wọn ọbẹ ọbẹ wọn. ịba ịbanwa Part C, columns 1 and 2. Ọkọ. Ọkọ yín. Ẹrù. Ẹrù yín. ọbẹ ọbẹ̀yìn ọ̀kọ̀ ọ̀kọ̀ yín bàtà bàtà yín. Part C, columns 1 and 3. ọkọ̀ ọkọ̀ 1. Eru ẹrù wọn ọbẹ ọbẹ wọn ọkọ ọkọ wọn bàtà bàtà wọn. Part C, columns 2 and 3. ọkọ yín ọkọ wọn ẹrù yín ẹrù wọn ọbẹ̀ yín ọbẹ̀ wọn. ọkọ yín ọkọ wọn bàtà yín bàtà wọn. Part C, columns 3 and 2. Ọkọ wọn. Ọkọ yín. Ẹrù wọn. ẹrù yín ọbẹ̀ wọn ọbẹ̀ yín ọkọ wọn ọkọ yín bàtà wọn bàtà yín.